sallam wa ala ahlihi wa sahbihi ajma'in adúpẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti gẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí ọlọ́run ọba aránkó lè bá jẹ́ ìkẹ́ fún gbogbo ayé àìléyìn náà ni ètò yín ètò wa as àwà èyí tí ó máa ń dé sí etí ìgbọ̀nyín ní gbogbo ọjọ́ jimá jimá tí àwọn àfáwà àgbà fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíyẹyà hafizahum allahu ta'ala wa ra'ahum kọ́lọ́n jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa èyí tí wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa tá a sì láǹfààní láti béèrè ìbéèrè wa àbí ibnillahi ta'ala àwọn àfa wa tún ti wà ní ìkàlẹ̀ ní àárọ̀ yìí pẹ̀lú ògo tọ́lọ́run tí a láǹfààní láti béèrè oníranran àwọn ìbéèrè wa èyí tí a bá fẹ́ béèrè pàápàá jùlọ tá a bá wo àsìkò tá a wà yìí a rí i pé àwọn alálàájì òǹkàlùkù ti ń darí dé so ó ṣeé ṣe ká ní àwọn ìbéèrè kan àbí kejì èyí tí ó bá rú wa lójú àbí àwọn ìṣesí èyí tó jọni lójú tẹ́ ẹ lè rí tí àwọn míì lè máa ṣe aláǹfààní báyìí láti béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ àwọn àfáwà kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa. ní àwọn ibi tí a pè wá sí tá a bá ní béèrè a lè pè wá sórí àwọn ẹ̀rọ wọ̀nyí zero eight zero nine seven zero zero zero nine four nine zero eight zero nine seven zero zero zero nine four nine ibi tí a pè wá sí ni àbí zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine ìpín ẹ̀pẹ̀ wá padà tàbí zero seven zero five five zero zero zero nine four nine naam. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. jazakumullahu khairan o. ọlọ́run fún yín ẹ̀sán dáadáa o. alhamdulilayi ni wọ́n ti láti jẹ́ yín o. ilé iṣẹ́ yín náà lè fúkú dáadáa ni o. sáwọn aleykum sáà o ẹni tí yín ni o. jazakumullahu khairan. zero nine zero six. Wàlékún sọ́rọ́ àmọ́rọ́ fúnmọ́sọ́lá. Ẹ sún kúrò níbi ẹ̀rọ eh, rédíò yẹn tàbí kẹ́ pa. Náà. Wàlékún sọ́rọ́ àmọ́rọ́ fúnmọ́sọ́lá ìbùrọ̀kàtù. Lórúkọ yìí ìbọ̀lẹ̀ tí ń pè wá. Ó gbà mí ní àbọ̀wọ́sà Bẹ̀mẹ́rì. Náà. Kí ni ìbéèrè yín? àmú níbèrè lórí pé tí èèyàn bá tí èèyàn bá jẹ irun ìṣá tí èèyàn jẹ irun magrib tó wá ń kírun ìṣá lọ́wọ́ sí èèyàn lè pa kí irun magrib ìṣá yẹn ní àkí ní magrib ní àwa jókòó àtàrà ní àbáwá sálámà ní àbáwá dé orí ẹlẹ́gẹ̀ta kí èèyàn jókòó àtàrà sálámà ìṣẹ̀ kí èèyàn rà. Assalamu alaikum dama. Wa alaikum assalam wa rahmatullah. Kayfa al-yawm? Barakallahu fikum kí lorúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá. Habib mi ní láti dùn. Láti. Láti kékeré. Kí ni ìbéèrè yín? Mo wá fẹ́ kí ni fún ìfẹ́ǹsì. Barakallahu fik. Naam. Come and get a loan of 1 million naira. Approve in 5 minutes. Low interest. I'm not sure if Zero eight zero nine. seven zero zero be nine àbí zero nine zero six two zero zero zero nine four nine. àti dáhùn ẹni jẹjọ. bàbá kan náà zero seven zero five five zero zero zero nine four. wàríkùmù sàlámù rahmatulahi wa barakatuh. ẹ̀yin fọ́ọ̀tẹ̀. ẹjọ́ tí àwọn tẹ́jọ́ tó ń káàdì báyìí tó bá lọ pé pọ́lọ̀ fẹ́ lọ sí jímọ̀ tí wọ́n ń dáná tẹ́ láwọn wọ́n fẹ́ wọ jímọ̀ tó tọ́ sí náà. ẹ ṣe kí lorúkọ yín náà. mo ń gbèmí tó ẹ̀nà lára àpẹtẹ. wọ́n ní àwọn tó ń darí ájì tó sọ pé tí wọ́n ní àwọn fẹ́ wọ jímọ̀ pé ṣé nǹkan ìṣe ó lọ pẹ̀lẹ́sìn ọlọ́run ọba náà. alhamdulillah ثم الصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته kí alájí ò ti ajídé kí wọ́n ní àwọn fẹ́ wọ júmọ́à kò sínú lànà nábì àwọn kan nínú àwọn àfà àwọn ni wọ́n wọ́ọ̀kì láti fi jẹ oúnjẹ fún àwọn nígbà àsìkò ìpọ́njú kọ́lọ́njọ jáde kọ́mọ̀jì kójú ọpọ́n ẹnì kọ̀ọ̀kan wa wa khairul hadi hadi muhammadin sallallahu alayhi wa sallam tí àwọn bá sì lóun fẹ́ tójú ọ̀nà kan tó jẹ́ pé òun ó nísìnyí ńbẹ̀ tó òun ó sì rojú rí ọlọ́run àfi kó jójú ọ̀nà tí ànábì kìíní o tọ̀tọ̀ ànábì sí ájé o ó sì kàn sọ̀rọ̀ bálẹ̀ yìí nígbà yẹn dé òun sí bẹ́ẹ̀ o barakallahu fikum. jazakumullahu khairan akramakumullah ní abẹ́ ìbéèrè yẹn sà. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ó kọ́ mi ní abdulrasaq bin ali láti orílẹ̀. báyìí kí ni ìbéèrè yín pé téèyàn bá jẹ ìrún magrib tó bá wá ń kí ìṣá ìlọ́wọ́ ṣé ìyẹn lè dáwọ́ kí magrib yẹn ìrún ìṣá yẹn kí àwọn asan magrib lẹ́yìn ìṣá. wọ́n ti bá wa dáhùn yẹn nígbà ẹ gbé ètò yìí níjẹ̀jọ́ àbí wọ́n ti dáhùn yìí níjẹ̀jọ́. àwọn lẹ́gàn. àwọn lẹ́gàn ti dáhùn yìí níjẹ̀jọ́. ẹ̀ka rẹ̀ rédíò yín ẹ pàtàkì kẹyìn sílẹ̀ ká lè gbádùn yín dáadáa à ń gbọ́ yín hello hello. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. akéèyàn bàbá wa àkó ètò. naam olóòbá akéèyàn jazakumullah khair. ìbéèrè tèmi ni pé. ẹ dákun kí lórúkọ yín sáà ìbẹ̀rẹ̀ sí ń pè wá. adéwálé yusuf láti ayégún. tí èèyàn bá ń kírun lọ́wọ́ dágbà tó fẹ́ nàró wá sún sẹ́yìn ní ọ̀gángan bí tó dó sí ọkàn rárá sún tí ò tó ẹsẹ̀ bàtà kan ṣèrò hmm. yẹn bàjẹ́ ni àbí pàápàá tó jẹ́ aláìlera tó fẹ́ dìde tó wá sún sẹ́yìn lórí irun ṣèrò bàjẹ́ ni àbí kò bàjẹ́. irun wọn bàjẹ́ kó lè wá sílẹ̀. irun wọn bàjẹ́ o jazakumullahu khairan àní abẹ́ ìbéèrè tẹ́nì yẹn béèrè lẹ́ẹ̀kan kan kan náà. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. bẹ́ẹ̀ ń gbọ́ mi à ń gbọ́ yín dáadáa. kí lorúkọ yín ìrọ̀lẹ́ orúkọ mi ni Ọpẹ́yẹmí láti bí kan. tọ́yì. ìpè méjì. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé mo fẹ́ ṣe lẹ́mì ní ìsìn báyìí mo wá pe àwọn àfáà ṣé dandan ni pé káwọn àfáà máa to àwo wájú ṣé dandan ṣé ẹnà bí sọ pé dandan ni pé ẹ gbọ́dọ̀ dáwó wájú ká máa fọ owó rẹ̀ lórí ó ti wá di gbọmọdé pé ká pe àwọn àfáà káwọn èèyàn máa sá wájú wọn pé àwọn ò lè jókòó wọ́n ṣe débi pé owó ti kùrà nígbà tó gbà wọ́n tún kó lọ wọ́n tún kó lọ báyìí. owó òkúra nínú yẹn pé. níwọ̀n ẹ̀tàn mọ́lẹ̀ ti gbéra ìpínlẹ̀ tó fi hàn òfin lé lórí pé àbá ti bá tún ṣe bẹ́ẹ̀ kankan ká mọ́ pé wọ́n mọ́ o. sọlọ bá yọ sí i babaláyé ànábì sọ̀rọ̀ sọ́lá tí ẹ bá bímọ wọn wá máa gbé wálé ànábì ni ó sì ọlọ́wọ́ sàdúrà fún yóò bèrè pèsè ẹtì sọ́lọ́ kọ́ tí wọ́n ti sọ́lọ́ kọ́ ànúbí òní ó kọ́ o tọ́ bá dáa ànúbí ọgbọ̀n sàdúrà síbẹ̀ tọ́kùnrin ẹ̀ káàtó ànúbí ọgbọ̀n tó wọ́n sì lè sọ pé à iye ó kọ́ tọ́ bá ní fún un ó ní áàdì àmúlẹ̀ yorùbá òun la fi kírètì ìṣesí yẹn tipẹ́tipẹ́ kọ́lọ̀ ọba jọ̀ọ́ jáde kọ́dà nǹkan sànù wa ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ẹni tó fẹ́ sàlàyé fa náà kó náà jọ kọ́mọ̀dé aláhán líle torí gbogbo ń tọ́ba ti bá ọ̀rọ̀ áàdì àmú lọ múṣkìlà ti dé kí nǹkan ọmọ dàrú lọ́dà láti rìfọ́ọ̀mù nǹkan ọ̀rọ̀rùn so kò sínú ẹ̀sìn rárá o bákan náà kí n sì kún nínú ìsìlámù ìwọ̀n èèmọ̀ fowó ṣàdúrà o kámowó lọ ilé báyìí ọ̀rẹ́nu tẹ́ ẹ bá fẹ́ sàánú àfà ẹ sàánú àfà láyé ọ̀nà ọ̀tọ̀ in tí ó sì pẹ̀yìn àtàfà pọ̀ náà ni pé kẹ́ ẹ tara wọn lékún nísùmọ́ lọ́hùn imam kí ni ìdájọ́ nǹkan báyìí allah akbar ah lẹ́dẹ̀ dámúlò dára báyìí ọ̀dà màá sẹ́ni fifty thousand naira sí tí àtẹ̀ ń kà tẹ́ ẹ fi ń sára ìfún abáyìí in tó bá ká ń bẹ̀ ẹ fi rà ṣùgbọ́n ẹ méjì ojú tí a so ṣùgbọ́n káwá tó tẹ̀lé ní kó tó yẹ pé bàbá títí lè bẹ̀ náà á tún máa fàdìjẹ̀nu léra wa kí kò sí inú ìsìláàmù wa yìí o kọ́lọ́njọ ìjọ́rọ̀ nǹkan sànù wa o kò sí inú ìsìláàmù wa o yóò ń bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ pé àwọn bàbá tí wọ́n ti ń kọ́ iṣẹ́ bàbá ṣe ń jọun ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn kírètì ẹ̀ fúnra wọn bí àsìkò ṣe rí kì í ṣe lórí rẹ̀ wọ́n rẹ́rì lórí rẹ̀ ṣùgbọ́n náà ذاك القاعدة صفوها كل ما أضيف إلى حكم شرعي لا بد من دليل يصححه tí wọ́n bá ti fi kẹ́kẹ́ tì síbi ẹ̀sìn ọ gbọ́dọ̀ lẹ́rìí kan tí ó fi rinlẹ̀ fún wa pé ẹ̀sìn ni tọ́lọ́rọ̀ lọ lẹ́sìn kò sì ní í fi álẹ̀ pẹ̀lú kálọ̀rì èrò tó bá wà pẹ̀lú rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ò ní fi wálẹ̀ o yọjọ́ yóò bá ní fúnra ọba dada ni ọba wá ọ̀nà tọ́jẹ́ wípé yóò fi pa ibi yẹn rẹ fún torí àfa tòótọ́ akọmọkéwọn ni a máa jẹ kìí ṣe arinijẹ náà. jazakumullahu khairan ìpínkan tó ti wọlé náà. wa alaikumus salam wa rahmatullahi òun pè láti ẹgbẹ́ àyànà fún mi báyìí àti àkùtà ṣùgbọ́n ká lọ pàdé fún ọ̀sẹ̀ dáadáa ó sì bá nínú rẹ̀ ní ọ̀rẹ́ béèrè pẹ́sán lọ́tẹ̀ tó lọ fa àmì tá a máa ṣe ní ẹ̀yìn márùn-ún ẹ̀wọ́n aláyé kò ní ẹ̀dì fún ó kò lè gbà láti ṣe àlàyé rẹ̀ òun ni kí ni lóòótọ́ béèrè. wọ́n ní ẹnìkan béèrè ìbéèrè kan ní last week tí ọjọ́ ti lọ wípé àmì tí a máa ń ṣe nígbà tí mọ́mù bá ṣe wàhálà dọ̀rí wípé wá ní ẹ máa ṣe àlàyé rẹ̀ padà pé òun làwọn oníkàwọn àwọn ọmọ ilé. wọn náà ọ̀rọ̀ tó nídìí kakọ ìdí ẹwà ṣùgbọ́n samri ni wípé ẹ àdíìsì wa nípa pé tí àmì ìmáàmù àti àmì màmú tó bá papọ̀ mọ́tà wọn tí àmì àwọn tí wọ́n ń kírun pẹ̀lú màmú bá papọ̀ mọ́tà màlàíkà ṣé ìmáàmù ó wá fún wa tọ́jẹ́ pé nígbà tí ọba ti ṣe wá ọ̀dọ̀ ọ̀lẹ́ ṣáwọ́ dákẹ́ fún màmù táàmù tí kò ṣe kíríkọ rẹ̀ apá kan fa àṣọ bẹ́ẹ̀ wípé ìmáàmù o nígbà tó bá tó ṣe àmì làwọn náà bá ṣe àmì papọ̀ ṣùgbọ́n ìtẹ́mi fi ń sin lọ́nkàn ọ̀rọ̀ kejì ni wípé kí ló fa àmì gangan tí ìmáàmù ń ṣe ń tọ́ fa àmì tí ìmáàmù ń ṣe òní fatia tọ́kàtà tó àti àkà fatia tàn ṣe ńlá àṣà mi ni àbátùmọ̀ dórí àmì rẹ̀ àmì rẹ̀ kọ́ ló bí àmì tíya fatiha tán ká ló bí kí ni o àmì ìtìá tí mo bá ti ń parí fatiha tán ilé ìròyìn rẹ ó ṣe àmì. wa alaikum salaam wa rahmatullah. ẹ ẹ sà yẹ sà mo ní mo fẹ́ bèrè bèrè kan ni. kí lorúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá. àfa bíbù wọn pè ìpàdé látọ̀dọ̀ ọ̀nà. kí ni bèrè yín sẹ́fẹ́ bèrè. ìbéèrè tí mo fẹ́ bèrè ni pé tá a bá wà lórí sálámà. Ah, kan máa sálámà papọ̀ mo ní ṣe ó sọ súnà yẹn lè gbé sálámà papọ̀ mọ́ ìmáàmù àbí èèyàn lè sálámà. òkè ìmáàmù ni tí sálámà àbí ìbéèrè yẹn ò yé dáadáa. naam. ẹ jẹ́ máa wọ kílíà nǹkan hmm. fẹ́ béèrè rẹ̀ àwọn kan bẹ ìmáàmù ọ̀ sálámà méjì tó ṣe alákọ̀ọ́ assalamu alaikum wa rahmatullah ẹnu wọ́n tàbí balọ̀bán assalamu alaikum wọ́n tún balọ̀bán pẹ̀lú ẹ̀ wọ́n ò ní jọ́ sá méjèèjì tán jẹ́mọ́ àrínà àwọn mímọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtẹ́mi fi ń sin lọ́hùn tó sì jẹ́ pé ẹ̀rí káàkàtọ́ báàkì ẹ̀ ìlú fẹsẹ̀ múlẹ̀ púpọ̀ òní kí ìmáàmù o kọ parí sálámà méjèèjì káàánú ò tó mú sálámà méjèèjì wá wá. ayé akumulọ yorùbá akumulọ ẹ ẹnìkan béèrè ń bí báyìí pé ṣé dandan ni ká bímọ ká wá sọ pé a gbọ́dọ̀ pé àfa fífi dandan yìí. ẹ ṣeun ara àwọn nǹkan tí sọdí àjíàmù fún àwọn àfa ńlẹ̀ Yorùbá o nìyẹn tí ó sì sínú kí ni o kò sínú ẹ̀sìn tí àwọn bá bímọ ìńtánà bí sọ ni pé kọ́ pa ẹran súnà ọmọ kọ́sọ̀mọ̀ ìlú kọ́tọ́ da ibi kọ́sọ̀mọ̀ ìlú kọ́tọ́ da yìí ó bùkátà àkóbi àfa àlérè tí ọ̀bà jó mímọ̀ tó jó mímọ̀ kọ̀sá burú bẹ̀ náà kó sì pé àwọn èèyàn wá jẹ́ tó pé agbára rògbè kó pa àwọn èèyàn wá jẹ́ ẹran tí ń ra panulé wọn náà ló ti ká wọn wọn jẹ́ yàrá wọn àtàwọn ará àdúgbò wọn ti ṣe súnà ọmọ nìyẹn ṣùgbọ́n káwa ẹ rí i pé ńgbà tó ti pa àwọn ọ̀dọ́dé pé wọ́n ti wá sí wọ́n bá wọ́n ń to prógáàmù yẹn lódì kí súnà ọmọ máa di ọ̀sán ìrọ̀lẹ́ ẹ̀ka tó ní à àwọn ọ̀gbọ́rú eléyìí rí o ìdajì náà máa ṣe súnà ọmọ o kò sí kò sí ẹrẹ kankan kò kò sí à ń pe àfa mi súnà ọmọ pé tá a bá ti pa àfa o àṣẹ súnà ọmọ o kò sí nọ́ọ̀sì láàmù so prógáàmù tí adírẹ́sì fúnra wa àwa là ń ṣe léyìn fúnra wa kọ́lọ̀ ní ọkàn kọ́ dákun kó sànú wa o kó sànú wa o kó sànú wa o. wàlékùn sàlámù wàlékùn sàlámù rahmatulah. wọ́n sọ mi ìdíwáyé láti àpáta. yàtọ̀ ọ̀rọ̀ tí afáwà tó wọ́n sọ tó ṣàlàyé ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àlàyé rẹ̀ ti ṣe àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí irú àwọn tó ń bá wa sọ̀rọ̀ àtàwọn tó ń bá wa sọ̀rọ̀ yìí tàbí ń gbọ́rọ̀ yìí wọ́n ẹlòmíín lè sọ pé kóun ní àpá tó mẹ́fà ìwọ̀n mẹ́fà ni wọ́n mẹ́fà ni wọ́n àfà tó dẹ̀ pé ó ń gbé àpáta irú àpèjúwe ń sìn ó wá pe àfà tó ń gbé amúlòkó ó wá ṣe wá àpè ohun kan náà yìí àti iná bẹ́ẹ̀ sọ pé kò ṣe kò sí náà pé ká bá pín àfà àwa náà la lè sọ orúkọ ọmọ àmọ́ àwọn yẹn ti wọ́n ti gbà pé kò àwọn ò lẹ́nu àmọ́ àwọn fẹ́ pa àwọn àfà àti ẹ̀pọ̀ àwọn ní àwọn tó súnmọ́ náà ọ̀rọ̀ sọ́tẹ̀lẹ̀ àǹdẹ̀yà rẹ̀ so àwọn ni wọ́n jogún ànábí ọlọ́run so wọ́n náà fi pè wọ́n ẹ bá wa ṣàlàyé ẹ náà fi pẹ́ mo fi ẹ má bínú ẹ bá wa ṣàlàyé pẹ̀lú irú àwọn tó ń pe àáfàá láti dìnà eré tó yẹ pé àwọn àáfàá tó súnmọ́ wọn wọn kà wọ́n kún nǹkan kan àbí wọ́n rí wọn lá. ok ìbéèrè tán béèrè ni pé wọ́n ní àwọn fẹ́ kẹ́ ẹ bá ní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àbí àwọn èèyàn míì náà tó yẹ pé wọ́n ń pe àwọn àáfàá tó yẹ pé àáfàá tí ó pè bóyá nítorí wọn lásùn mọ́ kankankan pé bóyá lápẹẹrẹ nísìnyí ó ń gbámú lóko ó lọ pé àfáà ti ń gbé ọmí àdìo. sáwọn ọgbọ́n tó àtọ́tọ́ ní ìsinmi ọ̀sẹ̀ mi kó pinlẹ̀ nípìnlẹ̀ gẹ́gẹ́ tí n tá n fàmù lára nira wọlé gan fàájì àmúnira sí i kó gbó ẹ̀ palẹ̀. sọ pé àwọn àfáà àtàjọ ń gbé ládùúgbò kò ní káwọn kún ní tí àwọn fẹ́ sọ gbọ̀ngàn. zero nine zero six two zero zero zero nine four nine so àwọn ibi tí a lè pè wá sí nìyẹn tá a bá ní ìbéèrè kan àbí kejì. sáwọn ìfọwọ́ abúlé wa káàtì. wàlẹ́kùn sọ́lá ọlọ́run jẹ̀rẹ̀ yẹn ẹ yẹn bá wá fẹ́ àmì gbọ́ pé báyọ̀ àwọn ọ̀dọ́mọ̀ ìyá gbọ́ lọ́wọ́ àlejò ọlọ́run àlejò yìí bá gbá mi ní ìgbà dé mi sí gbẹ̀gbẹ̀ àgbọ̀ ọlọ́run bá o. orúkọ tèmi ni àdúrà sí àfọlábí láti àwọ̀tá. bẹ́ẹ̀ ni mo fẹ́ kí àná bisọ̀ sọ́nà ti sọ ó bẹ́ àpẹẹrẹ ìdálúkọ ẹnìkan bí ládùúgbò wa tẹ́lẹ̀ pé ó ti mẹ́ka dìgbà ìpẹ́ yìí ó dàgbà wọn ti tẹ́ àìsí wọn tó ń bá sọ ah. wọn tó pinnu ilé kan tó tó lóko nínú ìbàdàn yìí wọn làwọn fẹ́ẹ́ sábà kànáì mo wá fẹ́kẹ́ ọlọ́run sọ wípé tó lẹ́tọ̀ọ́ tó ẹgbẹ́ ilẹ̀ wà pẹ̀lú ògùn ọlọ́run òní ó sì wà jẹ́ tọ́pìkì wa ń jọ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run tá a ṣàlàyé pé kí ni ojúṣe mùsùlùmí tó bá ti àjòdè ǹjẹ́ nǹkan kan ń tí ó lè ṣe tọ́ba tájòdì tí ó sì lánìyàn pò ń fi ń súnmọ́ lọ́nà ni sanna bí ṣe bí ibn láì tààlà òní ọjà tọ́pìkì wájú mẹ́jọ bí ibn láì wájú kọ́ ha. ẹ fi tí lẹ́kọ̀ọ́ insha allah ta'ala tó bá dijọ́ mẹ́jọ àwọn afọwọ́mọ bá ní ìyànnà rẹ̀ sáà lè ṣe sáà lè ṣe bí ibn láì àgbọ̀ ẹgbàá lọ́lọ́m naam. wàlíkùmù sàlámù rahmatulahi wa barakatuh náà lẹ́gbàkùn làkàn ọlọ́ọ̀bà ní sẹ́yìn lẹ́sìn dáadáa lọ́wọ́ jẹ́ ara wọn stars wà pẹ́ tí gbogbo àwọn tó jọ kọ́ bọ́ ní jesus ìjọ ìbéèrè tí mo fẹ́ béèrè ó na mohidin lórúkọ mi so mo pè láti ọ̀nà ìdó ẹjọ ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn stars ni pé ní ọjọ́ eid so ní agbègbè kan ẹran iléyà tí ìmáàmù máa ń pa tó fi máa ń na ọbẹ̀ sókè yẹn hmm. tó wá ṣẹlẹ̀ pé ìkànnù àwọn jẹ̀mọ́ ló ní so mọ́mù rówó ra ẹran léyà hmm. so a béèrè ni pé ṣé inú ẹni jẹ̀mọ́ pé àgbò yẹn lẹ̀ bí mọ́mù fi pa so ṣé àníyàn yẹn ṣé ẹni yẹn ni ó ní àgbò yẹn ni àbí kí ni n tí ṣẹlẹ̀ aṣọ lórí abala àárín yẹn tó ní fẹ́ kẹ́ bá nìyẹn. Alhamdulillah. ثم الصلاة والسلام على ẹran tí ìmọ̀mọ̀ máa pa ní ìdì hádìyú ànábì ni ẹran ànábì lànábì máa mú wá sí ìdì torí kìsì ni torí pé olójú àánú ni ibẹ̀ ni ó ti yà aláìní ibẹ̀ ni ó ti abo náà ó sì lé jẹ́ pé ìmọ̀mù tó fẹ́ fún wa kò ní ẹran tí pa fún ìdì ẹ rí wípé nǹkan ti sàwa mùsùlùmí nù mm-hmm. ni pé kò sí mm-hmm. torí wípé irú yẹ ni ọ wà ẹran gbogbo wa ni kára fún màmù kó sì wà bá ní pábà kó fi sàṣẹ fún wa ṣùgbọ́n nígbà gbogbo ẹ̀ ti fọ́jú pọ̀ fọ́jú pọ̀ yìí ẹnìkan wá fẹ́ràn nkalẹ̀ ẹni tó fẹ́ràn nkalẹ̀ ìmáàmù ẹ gbọ́dọ̀ di ọgbọ́yé wípé ọ fẹ́ fi bá ni ó fi jìrọ ṣámpù tó jẹ́ pọ́dọ̀ yín láti gbọ́dọ̀ rí ní yídì ṣámpù yẹn ó ní ẹran tẹ́ ẹ bá dúró lọ́lẹ́ran rẹ o ẹni ẹ̀kọ́ mọ̀gbẹ̀rẹ̀ lẹ́ran o bẹ́ẹ̀ mọ́ni sọ pé ń ọ̀pẹ̀ran o ṣùgbọ́n kápẹ́ran bì máa pẹran bí tí mo bá fẹnu sọ fún yín pé àti kírun tó kásọ́ lọ máa pẹran rẹ o kò sá burú náà ń bẹ̀ ṣùgbọ́n tọ́jú àdúrà ni pé ah ìgbà mọ́ mi pàṣẹ mọ́ pẹran àti pẹran o alhamdulilayi kẹ́sìn wo lè bá kọ́kàn wo lè bá balẹ̀ pẹ̀lú bá a ṣe ń ṣe òun náà ni tọ́fà tó ń tọ́ mọ́ wálé ah, imam òun yọ̀ǹda fún yín o imam nìkan náà kò tó dáa ni àwọn ẹ̀rọ nìkan náà ń bẹ náà tí wọ́n tún rọ kiri kábà náà àní àní ẹran yìí ṣe nǹkan míì ju pé ó ń ṣe ọlọ́run fẹ́ fi ṣàfihàn fáwọn èèyàn pé bọ́lá ń ṣe kẹ́ ẹ̀ máa wá fọ́lò mi lórí rẹ̀ òun lélẹ́yìí o tí ọ̀bá ti bá tọ̀dọ̀ máa mọ̀ ẹni ọlẹ́ran tọ́lọ̀mù sí fóònù náà lágbára kópò ń yọ̀dá rẹ̀ tí ó tó dáwú ọ̀hú ọ̀mí ilẹ̀ kọ́nà ìgbẹ́ yìí dìnnà ọmọdé ó ti bẹ̀rẹ̀ sí máa pòrà mẹ́lẹ̀ pé àdáni ìgbẹ́ ọ̀làjáde ìgbẹ́ ṣe yóò so ewu eléyìí ẹgbẹ́ rẹ̀ ẹran fẹ́lẹ̀ ẹran ẹ sì wọ́n bá ní fún mọ́mù náà jẹ níbi ẹran barakallahu fina wa fikum wa khairan. naam jazakumullahu khairan òun náà ni àti gbọ́ yẹn ṣùgbọ́n a ṣe láǹfààní ká gba ibi ìpè méjì sí i kó tó zero nine. hello. waaleykum salaam wa rahmatulah. ìsọ̀rọ̀ láti gbẹ́gẹ́. Saheed kí ni ìbéèrè yín. ìbéèrè yìí ní last week àtàkù lórí wọn bí wọ́n bí ìkànnì wọn méjèèjì bí akọ́ọ̀tún àtàkùnfì àwọn ààbò mọ́lẹ̀ wọ́n tàbí àtàwọn ààbò mọ́lẹ̀ wọ́n wá ní ànábì tó sọ fún wa pé tá a bá fẹ́ kí ní pátá àmọ́ ìdíyà jẹ́kọ́jọ́ náà bá jí ká mú ìkànnà ọ̀tún wa láti ìgbà tàǹpà kò débi kékeré yẹn káyé ìṣìn náà yẹ káyé káwákàbí àgbọn àbùmọ̀ ẹ̀ pé a yí àrùntí ọlọ́run pélò tó ní ibi ìgbàwọn rẹ̀. wọ́n ní àwọn rí nǹkan kan tí ẹnìkan ṣe wípé ó gé ìkànnà ọ̀tún rẹ̀ láti àtàǹpàkò títí dé kékeré hàn ó gé tọ̀tún bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ náà ló gé tòsì bẹ́ẹ̀ ó wá ṣàdúrà sí ó wá bùmẹ́lẹ̀ wọ́n lọ wá sọ wípé ànábì ló sọ bẹ́ẹ̀ wípé tí ọ̀nà bá fẹ́ dí mọ́ yẹn. ah ọlọ́run jọ ìgbé tí ọ̀nà bá fẹ́ dí mọ́ yẹn pé téèyàn bá ti ṣe báwọn ọ̀nà ọ̀nà ah, wa. àwọn tó fàánù mi náà wíwájú àmọ́ mọ́ pọ̀ o bí yóò bá wíwo náà náà ànábì náà ni kò síbi ànábì ti sọ bẹ́ẹ̀ o wàláhi lẹ́rì ìlàìlà o kò síbi ànábì ti sọ bẹ́ẹ̀ hmm. salawatu rabbi wa salamu alayhi ànábì yóò wí bẹ́ẹ̀ o ní tó ń sọ ọlọ́run kẹsàn-án fún àná wípé kájọ ká dákun ká mọ ká mójútó àwọn àwọn súnà tó jẹ́ fítọ́rọ̀ àwọn àdámọ́ lànà bí fi wà kọ́tà fún wa ní àdìsá ní sọ́kùnrin máìlì kìí pé a gbọ́dọ̀ máa jẹ́ kí àwọn èèkánná wa irun abíyá wa irun abẹ́ wa kọ́ máa kún kọjá forty days káàsì máa mú kó mbẹ tábà mú kó mbẹ kó ń kálukú ó ti tiẹ̀ lọ́jọ́ síbi tó rí pé ọkàn àwọn balẹ̀ nítorí wípé tí èṣù bá fẹ́ fi aburú séèyàn tọ́lọ́ ń bá fẹ́ kó rí bẹ́ẹ̀ èyí tí máa ń yájú onítọ́ bá rí múnú àṣàrò èèyàn bí èkánná bí ògùn bí irun nǹkan kan báwo báwo làwọn mọ̀ fi máa ń bò mọ́lẹ̀ ń ṣùgbọ́n nǹkan jọ̀rọ̀ ráyè sí kó nu closet ti flush ẹ̀ dànù so kò sí múṣkìlà kan so kọ́ wá jẹ́ wípé gbígbọ́ bùkátẹ́ ẹ̀dà àboríire rẹ̀ ibi tí ó so mọ́ ó ní ọ̀rọ̀ kó mú èkánná kọ́ sí ah, ah, ah, tí wọ́n sì mú pé àwọn ọmọ ibi táwọn ibi ti sọ ní tiẹ̀ wọ́n lè gbé wá wọn fi hàn wá o èèyàn kéwù tẹ̀lé èèyàn ìrítí àtàn o. sàwọn ìkan tó náà jẹ́sà fún làkàrà ẹ jọ ìbéèrè tí mo fẹ́ bèèrè pé ní kí ìrírí ìmáàmù bá wà ní orí mímbàrí ní ọjọ́ jùmọ̀ tó ọlọ́run wá yọ̀ǹda fún pé àwọn èèyàn tí wọ́n jọ ń kírun mọ́sálásí bá ṣe rí yorùbá náà láàrí haúsá lẹ́yìn ìgbà tó ṣe kútùbà ti lárúbá tán ó fi ti yorùbá náà ṣàlàyé yẹ̀ṣẹ́ ó tún lè fi èdè míì tó bá tún lè pa àwọn jẹ̀mọ́ rẹ̀ bá bí haúsá tó tún lè mọ̀ tún fi ṣàlàyé lórí mímbàrí àbí èdè mélòó gan ló yẹ kẹ́yìn fi ṣàlàyé kútùbà tẹ́yìn bá gbọ́ yé àwọn àlùkò. jẹ̀mọ́ kò sí láì fi ń bi kí ó fi èdè míì kó tún fi ṣàlàyé fún wọn ìbáàlèdè méjì ìbáàlèdè mẹ́ta kọ́sàmọ́ ti jẹ́ kí gbogbo rẹ̀ kó ti kọ́mọ́ wà bọ́rìn sáwọn èèyàn kó bí a ti pé ojúbọ ọmọ lọ wákàtí mẹ́ta wákàtí mẹ́rin so pápá àkọ́kọ́ náà rẹ̀ sí torí pé kí wọ́n gbọ́ sí báyìí òun náà ni maqsad min maqasidi ìjùmọ̀ náà. jazakumullahu khairan bi'idhnillahi ta'ala gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa wípé ètò yìí ó ní bùkátà sí ẹni tí ó so nígbọ̀wọ́ kan sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé tọkọtaya tí tọ́lọ́hún tí ó mọ̀ bá wa kíyèsí wọn tí ò ní fi wọ́n lẹ́ngbà kọ̀ọ̀kan tí ó bá ní gbàdúrà wọn sí síwájú sí bí evening light tààlà kọ́lọ́kọ́ jọ kó bá ní ṣe bẹ́ẹ̀ fún wọn. àwọn tó ti san owó kọ́tà mi èyí tí à ń sọ fún wa wípé yóò parí bóyá lónìí bóyá jẹ next week friday òun ni kọ́tà tá a wà náà yóò parí kọ́tà míì tá a wà tún bẹ̀rẹ̀ níbi ìjọ mẹ́ẹ̀ẹ́dógún wọ́n tún ti san án báyìí so tó ń túmọ̀ sí pé a ṣe ní bùkátà sí ẹnìkan tí ó lè complete kọ́tà yẹn àbí ọlọ́run bá Allah subhanahu wa ẹgbọ́ èlò gẹ́gẹ́ ni so wọn àfẹ́ sọ ní orí afẹ́fẹ́ mi mm-hmm. but insha allah ta'ala gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa bí àwọn nọ́mbà a lè pè wá sí nọ́mbà yìí fún àǹfààní tó bá jẹ́ pé bóyá ó fẹ́ ṣe ìkúnlọ́wọ́ kan àbí kejì lórí ìntàwí yẹn so ètò yìí ó sì ní bùkátà sí onígbọ̀wọ́ kan sí zero eight zero five three five five six one one three one àwọn ibi tí a lè pè sí nìyẹn láti fi béèrè wọn ò lè ṣàlàyé fún wa èló ni ó jẹ àti báwo la ṣe san zero eight zero five three five five six one one three one sọ ẹ jẹ́ kí a pè nọ́mbà yẹn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò gbà níjọsìn yóò sì sẹ́ni kankan wá ní ẹ̀sán olóore ibi ni a tún ti dáni dúró fún ti ọ̀sẹ̀ yìí tó bá di ọjọ́ mẹ́jọ bíi ibn Allah ta'ala أعطوا ما قادي أهو أفاوة فضيلة الشيخ سليمان محمد الأول أمبيا يا حفظهم الله تعالى وعاهم قولوا قد كاريا وفاوة قولوا ردادا إن شاء الله تعالى كتو ديو جمجو أنكرا وكي والسلام عليكم ورحمة الله وبركاته قالوا بن عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن